àtìgbà tí ìkọlù ti wáyé sí sẹ́nẹ́tọ̀ Ifeanyi Ubah ó ní oríṣiríṣi àwọn èèyàn ti ń béèrè wípé níbo ni sẹ́nẹ́tọ̀ Ifeanyi Ubah níbo ló wà báwo ni sẹ́nẹ́tọ̀ Ifeanyi Ubah báwo ni ó ṣe mórí bọ́ nínú ìkọlù yẹn tí àwọn tí wọ́n ṣe ìkọlù yìí tí wọn ò fi rí nǹkan kan ṣe fún sẹ́nitọ̀ Ifeanyi Ubah tó fi wá jẹ́ pé àwọn àátẹ̀lé rẹ̀ ó ní wọ́n forí gbá nínú ìṣẹ̀lẹ̀ náà ó ní ẹ̀mí wọn ṣòfò ó ní wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ àti pé kọ̀ǹdíṣàn wo ó ní sẹ́nitọ̀ Ifeanyi Ubah kọ̀ǹdíṣàn wo ni ó wà báyìí oríṣiríṣi àwọn ìbéèrè yẹn ó ní àwọn olólùfẹ́ wa níkànnì yìí Otasansan TV ó ní wọ́n ti ń béèrè lọ́wọ́ wa ṣùgbọ́n ẹ ti mọ̀ wípé lórí ìkànnì Ọ̀tàsán TV àwa kì í fẹ́ mú òmúlòmú a kì í fẹ́ sọ ìròyìn tí kò bá jẹ́ òtítọ́ lórí ìkànnì yìí òdodo pọ́nbélé òun ni a máa ń gbìyànjú láti sọ fún yín lórí nǹkan tó bá ń ṣẹlẹ̀ àti ọ̀rọ̀ tó bá ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ìdí rèé tí a fi ṣe fídíò yìí inú wa dùn láti sọ fún yín pé sẹ́nitọ́ Ifeanyi Ubah ó ti bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó dẹ̀ ti sọ àwọn nǹkan kan lórí ìṣẹ̀lẹ̀ yẹn lórí ìkọlù tó wáyé ní ọjọ́ Sunday alẹ́ ọjọ́ Sunday ọjọ́ ìsinmi ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ọdún tí a wà yìí lásìkò tí sẹ́nẹ́tọ̀ Ifeanyi Ubah tí ó rìnrìn àjò lọ sí ilé rẹ̀ ẹ́stéètì rẹ̀ tó wà ní Inewe ṣùgbọ́n déédéé ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé gangan ó ní agbègbè Enugu Ugwu market ó ní ìṣẹ̀lẹ̀ yẹn ló ti wáyé ó ní àwọn ó ní àwọn agbébọn ni wọ́n ti ṣe ìkọlù sí sẹ́nitọ́ Ifeanyi Ubah ó sì ní sí ọ̀rọ̀ náà ni àti mú wá nípa ìṣẹ̀lẹ̀ yẹn ṣùgbọ́n èyí tá a fẹ́ sọ fún yín náà ni pé sẹ́nitọ́ Ifeanyi Ubah ó ti sọ̀rọ̀ ó ti bá àwọn oníròyìn sọ̀rọ̀ kí wàá ní ó bá àwọn oníròyìn sọ kí ni nǹkan tó sọ fún àwọn oníròyìn lórí ìkọlù lórí ìṣẹ̀lẹ̀ yẹn gbogbo ẹ̀ náà ni a ṣàlàyé fún yín lórí fídíò yìí ṣùgbọ́n ká tó mẹ́nu bà nǹkan tí sẹ́nitọ́ Ifeanyi Ubah tí ó bá àwọn oníròyìn sọ lórí ìṣẹ̀lẹ̀ yẹn ẹ̀yin tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa tàbí tí ìgbà àkọ́kọ́ rèé tí ẹ wo ìkànnì Otasansan TV ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí kẹ̀dẹ̀ bá ní tẹ notification bell ẹ̀yin tẹ́ ẹ bá ti tẹ̀ kẹ́ lọ bá ní tẹ notification bell kẹ́ lè láǹfààní láti mọ rí wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì yìí. gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé pàápàá jùlọ Premium Times ohun tí sẹ́nitọ́ Ifeanyi Ubah tó sọ lórí ìṣẹ̀lẹ̀ yẹn nígbà tí àwọn oníròyìn bi léèrè pé ṣé lóòótọ́ ni pé àwọn èèyàn fara pa nínú ìṣẹ̀lẹ̀ yẹn àti pé àwọn wo ló fara pa ohun tí sẹ́nitọ́ Ifeanyi Ubah ohun tí ọba àwọn oníròyìn sọ ni pé lótìtọ́ ò ní àwọn èèyàn gbẹ̀mímì nínú ìṣẹ̀lẹ̀ yẹn àwọn tó sì gbẹ̀mímì ni àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ aláàbò fún òun personal security aids òun ni àwọn tí ó gbẹ̀mímì nínú ìṣẹ̀lẹ̀ yẹn ó gbìyànjú láti sọ orúkọ àwọn díẹ̀ lára àwọn tí sẹ́nitọ́ Ifeanyi Ubah tó dárúkọ láti rí Obum Ikechukwu àti Goodness Matthews ó ní àwọn ọlọ́pàá State Security Service ó ní àwọn náà gbẹ̀mímì nínú ìṣẹ̀lẹ̀ yẹn ó lágbára ó bani lọ́kàn jẹ́ ilé dẹ̀ ó ń dẹ́rù báyàn tó sì janiláyà lórí ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà torí pé ikú tó ń pojú gbẹ̀ni òwe ló ń pa fúnni ìgbà tí ìkọlù tó bá ń wáyé fún àwọn tí a lérò wípé ètò ààbò wọn tún ń ṣe dandan díẹ̀ tá a lérò wípé wọ́n tún ní ẹ̀ṣọ́ aláàbò tí ń ṣọ́ wọn tí wọ́n ń tẹ̀lé wọn tú eléyìí tó ń wáyé báwo wá ni àwa tí àrówó gbọdẹ èmi àti tààrí owó gbọdẹ ìdí rèé tí ó fi ń kọ mí lóminú tó sì fi ń rí bákan lọ́kàn mi torí pé ikú tó ń gbígbà ẹni òwe ló ń pa fún mi. ọ̀rọ̀ ìkọlù yẹn ó ṣeni ní kàyéfì ó sì bà ní lọ́kàn jẹ́ ó sì jẹ́ nǹkan tí ó yẹ kí àwọn ìjọba wa kí wọ́n pe àpérò lé lórí kí wọ́n sì wá ọ̀nà àbáyọ sí. Si lórí ọ̀rọ̀ ìjà ààbò orílẹ̀-èdè nàìjíríà tó ti mẹ́ẹ̀. àwọn èèyàn mọ̀ wípé kí ló dé tí àwọn agbébọn yìí tí wọ́n ṣe ìkọlù yìí tí wọ́n fi fẹ́ pa sẹ́nitọ̀ Ifeanyi Ubah kí ló dé tí wọ́n fi fẹ́ gbẹ̀mí sẹ́nitọ̀ Ifeanyi Ubah kí ló ṣe fún wọn kí ni wọ́n jọ papọ̀ ìbéèrè tí ara ìbéèrè táwọn èèyàn ń bi wá nìyẹn àwọn ò lè dá ìbéèrè yẹn àní dáǹbèrè yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí report tí a gbọ́ report tí a gbọ́ kò ní pé àwọn tí wọ́n ṣe ìkọlù yìí wọ́n ní ọ̀dọ́ langba ni wọ́n wọ́n láwọn ọ̀dọ́ langba ni kódà wọ́n ní àwọn nǹkan ìjagun ohun ìjà tí wọ́n gbé dání wípé ó lágbára ju eléyìí tí àwọn security operative tí wọ́n lò lọ tí wọ́n gbé dání lọ gẹ́gẹ́ bá a ti gbọ́ nínú rìpọ́ọ̀tù yẹn wọ́n ní àwọn security operative yìí tí wọ́n tẹ̀lé senator Ifeanyi Yorùbá yìí aláwọn náà gbìyànjú aláwọn náà gbìyànjú láti pé kí kí àwọn agbébọn yìí kí wọ́n má lè fi nǹkan kan ṣe wọ́n kí wọ́n sì má lè rí nǹkan fi ṣe ọ̀gá wọn senator Ifeanyi Yorùbá ṣùgbọ́n gẹ́gẹ́ bí rìpọ́ọ̀tù wọ́n ní nǹkan ìjà àti nǹkan ìjagun tí àwọn agbébọn yìí tí wọ́n gbé dání pé ó lágbára ju eléyìí tí àwọn kan àwọn security operative tí wọ́n gbé dání lọ pé ara tó fún àwọn ọ̀daràn yìí àwọn agbébọn yìí ara tó fún wọn ní àǹfààní láti lè mú àwọn tí wọ́n mú balẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ yẹn láti lè mú wọn balẹ̀ nìyẹn. di bí a ṣe ń sọ yìí ẹni tó jẹ́ kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra àti agbẹ ẹni tó jẹ́ agbẹnusọ wọn kò tí ì fi iye fígọ̀ àwọn èèyàn tí ó fara gbá tó gbẹ̀mímì nínú ìṣẹ̀lẹ̀ yẹn wọn ò tí ì fi síta kí ló dé tí wọn ò tí ì fi síta ṣé kò tí ì gẹ́gẹ́ bá a lè ṣe gbọ́ gan wọ́n ní ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ yẹn òun náà ti lọ síbi tíṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ó ti lọ síbẹ̀ òun náà ti fojú ara rẹ̀ rí kí wá ló dé tí wọn ò ti fi fún ọmọ nàìjíríà ní fígọ̀ exact fígọ̀ iye àwọn tó gbẹ̀mí mi nínú ìṣẹ̀lẹ̀ yẹn sẹ́nitọ́ fíà yorùbá wọ́n sà máa mọ iye àwọn tí wọ́n tẹ̀lé wọn nínú kí wọ́n tó gbéra kúrò níbi tí wọ́n ti ń bọ̀ wọ́n sì máa mọ àwọn tó kù àwọn tí wọ́n jọ délé tí wọn bá tiẹ̀ mọ àwọn tó kù tí wọ́n jọ délé ṣé àtọ́jọ́pẹ́ àwọn míì àwọn yòókù wọ́n sáfẹ́mi wọn wọ́n escape ṣé wọn ò ti ní kàn sí ọ̀gá wọn sẹ́ńtítọ́ Ifeanyi Yorùbá débi kí sẹ́ńtítọ́ Ifeanyi Yorùbá kó ti fún iléeṣẹ́ ọlọ́pàá ní detail kí iléeṣẹ́ ọlọ́pàá kán dẹ̀ jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n mọ bó ṣe lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ ṣé iléeṣẹ́ ọlọ́pàá ṣe wọ́n fẹ́ ṣé kí ni wọ́n ń dọ́gbọ́n ṣe kí ló ń ṣẹlẹ̀ láti má lè fún wa ní exact figure àwọn tí ó gbẹ̀mí mì nínú ìṣẹ̀lẹ̀ yẹn ṣé nǹkan kan míì wà ń bẹ̀ ni tó yẹ pé kò sí àṣírí kankan mìíràn bẹ́ẹ̀ tàbí tí wọ́n fẹ́ fi kankan rú wa lójú ṣé kò ti yẹ kí wọ́n fún wa ní exact figure iye àwọn èèyàn tí wọ́n gbẹ̀mí mì nínú ìṣẹ̀lẹ̀ yẹn àti pé kí ló ń dìlé wọn láti ascertain iye àwọn tó gbẹ̀mí mì nínú ìṣẹ̀lẹ̀ yẹn ọmọ nàìjíríà fẹ́ gbọ́ àfẹ́ gbọ́ àfẹ́ mọ̀ ara àwọn ìbéèrè tí àwọn èèyàn ń bi wá ní orí ìkànnì òní yẹn then bísẹ̀lẹ̀ yẹn ṣe wá wáyé ní àwọn agbébọn yẹn tí wọ́n ṣe ìkọlù yẹn gẹ́gẹ́ bá a sọ wípé wọ́n ní ọ̀dọ́ langba òní wọn. ara àríwísí àwọn èèyàn wọ́n ní wípé ká má jẹ́ kí ìṣẹ̀lẹ̀ yẹn ìkọlù yẹn ká má jẹ́ kí ó yà wá lẹ́nu ká má jẹ́ kí ó kọ wá lóminú ká má jẹ́ kí ó wa torí pé ó yẹ ká ti mọ ẹ̀ ara àwọn tó yẹ ká mọ wọ́n ní gbogbo ìkọlù yẹn àwọn tó jẹ́ pé ọ̀dọ́langba ni wọ́n ń ṣe ìkọlù yẹn wọ́n ní gbogbo ẹ̀bi rẹ̀ náà orí àwọn olóṣèlú yẹn òní ládẹ̀bi rẹ̀ lé lórí wọ́n láwọn olóṣèlú yẹn tí wọ́n di ipò òṣèlú múlẹ̀ nàìjíríà wọ́n láwọn náà ni àwọn náà ni wọ́n fa ọ̀pọ̀lọpọ̀ tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ òní wọ́n ti involve nínú àwọn iṣẹ́ láabi báyìí ọ̀pọ̀lọpọ̀ sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yìí pé irinṣẹ́ tí wọ́n ń lò yẹn pé àwọn olóṣèlú yẹn pé náà ni wọ́n provide ẹ̀ fún wọn wọ́n láwọn olóṣèlú yẹn provide ẹ̀ fún wọn láti jẹ́ pé kí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ọ̀dọ́ yẹn o ni wọ́n ti lò sẹ́yìn gẹ́gẹ́ bí jàǹdùkú olóṣèlú ni wọ́n ti lò láti fi defend ara wọn lásìkò òṣèlú nígbà tí nígbà tán bá la àwọn tán bá ra àwọn nǹkan ìjà ìjà ìjà ogun ìjà olóró yẹn fún wọn tán wọn ò ní lè gbà padà fún wọn lọ́wọ́ wọn mọ́ wọn yìí lè gbà padà mọ́ ṣùgbọ́n tí wọ́n bá lè gbà padà mọ́ so òní àwọn àwọn yìí òní wọ́n padà ń lò tí wọ́n fi ń ṣe ìjàmbá tí wọ́n fi ń ṣe ìkọlù yẹn nígbà tí wọ́n bá employ wọn lásìkò election tàbí lásìkò campaign láti fi àtáàkì opponent wọn tí wọ́n jọ ń dùnkù kan tàbí kejì nígbà tí nígbà tí ìbò ìdìbò bá tó bá wáyé tó bá lọ tán wọn ò ní lè gba àwọn nǹkan tí wọ́n àwọn nǹkan àjọ ogun àwọn ìbọn àwọn gbogbo nǹkan tó ń rà fún wọn yẹn wọn ò ní lè gbà padà mọ́ bọ́ǹkà tí ẹ̀ bá gbá padà tó fẹ́ gbà gan àwọn yẹn ò ní lè drop ẹ̀ mọ́ wọn ò ní lè fún wọn mọ́ tó láti mọ̀ pé ó ṣeé ṣe kí wọ́n padà dojú rẹ̀ kọ àwọn ṣe wá rí i pé àwọn tó sọ̀rọ̀ eléyìí náà wọ́n a lè pè wọ́n rí sọ náà a lè pè wọ́n rí sọ a lè pè wọ́n rí sọ ṣe wá rí i pé ọ̀rọ̀ yẹn wá dàbí wá pé bí èèyàn bá fi ọwọ́ ara rẹ̀ fa sọ̀rọ̀ lọ ni ṣùgbọ́n tá a bá fẹ́ gbọ́n tá a bá fẹ́ gbọ́n tí àwọn olóṣèlú wa bá fẹ́ gbọ́n tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ yìí gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ẹ̀kọ́ náà ló yẹ kó jẹ́ fún wọn ẹ̀kọ́ ló yẹ kó jẹ́ fún wọn kí wọ́n kí wọ́n máa ṣe kí wọ́n máa rò lẹ́ẹ̀mejì lásìkò tí wọ́n bá lásìkò tó ṣèlú bá wáyé lásìkò tí wọ́n bá fẹ́ máa ṣe campaign tàbí tí wọ́n bá fẹ́ máa gbé igbá àpótí ìbò kí wọ́n máa jagun yẹn níwọ̀n kí wọ́n máa rántí ìgbẹ̀yìn ìbò ìgbẹ̀yìn campaign kí wọ́n máa rántí ohun tó lè ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá lo àwọn jàǹdùkú tí wọ́n ń lò yẹn tí wọ́n bá lò wọ́n tán tí wọ́n bá lò wọ́n ní àlòpatì kí wọ́n máa rántí ní tó lè máa padà súyọ bí irú eléyìí ẹ̀kọ́ náà ní bó ti ń ṣẹlẹ̀ yìí ẹ̀kọ́ ló jẹ́ fáwọn olóṣèlú wa tí wọ́n bá fẹ́ gbọ́n tí wọ́n bá fẹ́ kẹ́kọ̀ọ́ tí wọ́n bá fẹ́ gbọ́n tí wọ́n bá fẹ́ kẹ́kọ̀ọ́ ó kàn jẹ́ pé ẹ òun lọ́mọ kì í mọ lónìí kan mọ́ ni tí òun lọ́mọ tí fi mọ tí kì í fi mọ lónìí kan òun náà ní irú tí ń ṣẹlẹ̀ yìí ẹ wọlé olè tọ́ ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ yìí ẹ ọ̀tọ̀ ni tí wọ́n target sẹ́nitọ́ ifá yorùbá ni wọ́n sọ wípé wọ́n target ẹ wo àwọn tí ẹ̀mí wọn ṣòfò ẹ wo àwọn tí wọ́n fara gbá ẹ tí wọ́n fẹ́ ẹ tí wọ́n target all escape ṣùgbọ́n àwọn tí wọn ò tí wọn ò mọwọ́ tí wọn ò mẹsẹ̀ tí wọn mọ nǹkan tí ó fà á tí àwọn agbébọn tí wọ́n fi fẹ́ attack ti ọ̀gá wọn ò ní wọ́n padà lùsẹ̀mí wọn ò ní wọ́n padà gbẹ́mìí mì nínú ìṣẹ̀lẹ̀ yẹn nta àfi lè dákẹ́ nìyẹn nta nta àfi lè dákẹ́ tá àfi lè máa wòran nìyẹn tá a gbọ́dọ̀ fi máa ké láti máa sọ fún àwọn olóṣèlú yìí ẹ pé kí wọ́n jagun mọ́ níwọ̀n kí wọ́n ṣe jẹ́jẹ́ tí àsìkò election bá dé kí wọ́n ṣe jẹ́jẹ́ kí wọ́n máa rò lẹ́ẹ̀mejì wípé ìtàwọn eh, gbèsè ká máa lo jàǹdùkú fún òṣèlú ó ní àtúbọ̀tán àtúbọ̀tán rẹ̀ náà ni irú tí ń ṣẹlẹ̀ yìí ẹ̀jẹ̀ akẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ akọ́gbọ́n